الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على محمد رسول الله وعلى آله وصحابه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقوى نفهم وباتي ودائن كوكاوا ọba tí ń bẹ síwájú kí gbogbo ohun tí ń bẹ ó tó mọ bẹ bákan náà ọba yìí ni ó gbẹ̀yìn nígbà tí ọba sì ń kankan mọ́nú gbogbo ohun tí ọlọ́run dá àdúpẹ́ fọlọ́run ọba tí ó tún ṣe nírọ̀rùn láti tún mọ pàdé ní òórọ̀ tèní èní tí í ṣe ọjọ́ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún nínú oṣù kejìlá eléyìí tí jíra nẹ́bí sallallahu alaihi wasallam tó di ẹgbẹ̀rún kan ó lé ọgọ́rùn-ún mẹ́rin àti ogójì ọdún ní gẹ́rẹ́gẹ́ níbàámu pẹ̀lú jímọ̀ alákọ̀ọ́kọ́ lẹ́yìn ìgbà tí a ṣe ọdún iléyá tán à ń tún dúpẹ́ fọlọ́run bákan náà ọba tó ṣe pé nígbà tí ọdún náà ń bọ̀ oníkálukú wa ń tọrọ pé ọlọ́run jẹ́ aṣọdún ayọ̀ ọlọ́run jẹ́ ó sojú ẹ̀mí wa ṣùgbọ́n àdúrà ti tàwọn tí ó kù díẹ̀ kà tó nu wa àwọn ni wọ́n ti jẹ́ pé ọlọ́run ọlọ́run bá foríjì gbogbo òkú mùsùlùmí ní pátápátá àwa náà ọlọ́run mọ́sálá ẹ̀sà foríjì fáwa náà ká tó kú tá a bá kú tán ọlọ́run mọ́ yẹ̀wá kò nu ẹni àforíjì lẹ́yìn wá àgbà náà a tún dúpẹ́ fún ọlọ́run ọba tí ó tún ṣe nírọ̀rùn láti tún mọ pàdé lórí ètò yín ètò wa tí ó tún ti ń gorí afẹ́fẹ́ ní àkókò tí a wà yìí ní gbogbo ọjọ́ jímọ̀ jímọ̀ abẹ́lọ́run fún gbogbo àwọn olùkúlọ́wọ́ fún ètò yìí tí wọn ò fẹ́ kó kú gbogbo ìdáwọ́lé ẹnìkọ̀ọ̀kan ọlọ́mọṣáláì jẹ́ yọrí sí rere gbogbo àwọn ọ̀nà tí ó kù díẹ̀ kàtó tí ẹ̀sìn wa ó fi ṣe déédéé pẹ̀lú tàwọn sọ̀háàbá tí àwa ní òfin dẹni ìyọnu ọlọ́run mọ́ṣáláì ti ẹnìkọ̀ọ̀kan wa síbẹ̀ ní kíákíá kó tó di pé á pé ẹ̀ bákan náà ká sì gbìyànjú láti mọ yà fún ẹbọ iṣẹ́ ẹbọ ọ̀rọ̀ ẹbọ ìhùwà ẹbọ àti àwọn ẹ̀sìn eléyìí tó ṣe pé ẹnukùn tí ó túmọ̀ sí bídà ẹ rí i pé aṣọ ẹlòmíì bí ó ṣàlùwàlá bídíà wọbẹ̀ bí ó sì kọ́mọ̀ bídíà wọbẹ̀ bí ó sì sọ̀láàtù bídíà wọbẹ̀ bí ó ṣàdíkiri lẹ́yìn ìgbà tó parí sọ̀láàtù bídíà wọbẹ̀ ah ẹ̀jẹ̀ á jìnà sílé yìí torí gbogbo iṣẹ́ yòówù téèyàn bá ṣe tí ò ní ìlànà ànábì sọ́làlá sọ́là nínú so irúfẹ́ ẹsẹ́ bẹ́ẹ̀ kò ní jẹ́sẹ́ téèyàn ó jèrè rẹ̀ ní dáadáa níwájú ni la tubtilu a'malakum tí ń túmọ̀ sí pé ká má bà àwọn iṣẹ́ olóore wa eléyìí tí a ṣe ká má bà jẹ́ lábẹ́ àyà ati'u Allaha wa ati'u ar-rasul wa la tubtilu a'malakum òun náà ni olùbánisọ̀rọ̀ wa ni wọ́n mọ̀ gbé wa rìn lórí rẹ̀ ààyè eléyìí ń bẹnu suratu Muhammad ààyà mẹ́tàléní ọgbọ̀n lábẹ́ bẹ́ẹ̀ ni olùbánisọ̀rọ̀ wọ́n mọ̀ gbà wọlé abẹ́lọ́hùn ọba tí ń bẹ pẹ̀lú wa látànẹ títún bẹ pẹ̀lú wa bá ṣe ń sọ̀rọ̀ yìí ọlọ́run mọ̀ yọwọ́ ọ̀kẹ́ kú lọ́rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa o. àmín. bisimilah. a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahmani rahim wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa sallam amma ba'du aqulu assalamu wa rahmatulahi wa barakatuhu waaleykum salaam wa rahmatulahi wa barakatuhu lẹ́yìn ọpẹ́ ẹ̀yìn àti gbogbo àwọn ìtẹ̀síwájú tí a ti tẹ̀síwájú àti kíkí tí a kíra wa àbí Allah subhanahu wa ta'ala kí gbogbo àwọn tí a máa bára wa sọ àtàwa tí a máa sọ gẹ́gẹ́ bí ọmọ kí ó àtẹ̀yìntẹ́ mọ́ gbọ́ wa ọlọ́run kí ó jí kó ṣe wá láǹfààní láyé àti ní alkiyama àpá jùlọ kọ́lọ́n kó ṣe ọkàn wa rọ̀ láti lè tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ àti sunna nabi sallallahu alayhi wa sallam a kí gbogbo àwọn olùkún ètò lọ́wọ́ tètò náà fi ń lọ alámọ̀rí yín náà ọlọ́run kó jẹ́ kí ó máa lọ nírọ̀rùn kó wá bá a san ní ẹ̀san tó dáa láyé àti ní alkiyama àti gbogbo ẹni tó náà lérò ń gbà tọ́lọ́run ò tí ì pé kípa rẹ̀ ó ká àwọn ìpinnu rẹ̀ àti ohun tí ń wù lẹ́mí láti máa ṣe síbi ètò yìí ẹni tí ń gbọ́ náà gbogbo wa náà wà ní ẹ̀ńdá ṣètò náà nìyẹn ẹni tí fún wa nímọ̀ràn ọlọ́run kí ó bá a san kọ̀ọ̀kan sọ pé jazakumullahu khairan naam Ama mọ̀ tẹ̀síwájú lábẹ́ àkórí ìbánisọ̀rọ̀ tí wọ́n sọ fún wa pé wala tubtilu a'malakum pé ẹ má bàṣẹ́ yín jẹ́ a sì mọ̀ pé kẹ́límà pé ká má bàṣẹ́ jẹ́ iṣẹ́ tó bá jẹ́sẹ̀ rí òun láàmú ọbẹ̀ lọ́hùn kọ́lọ́ mọ́jọ́ ọba òun ti máa ti ń da òun ló bùkátà sí pé ọlọ́mọ mọ́jọ́ èyí tí ọba da ó bùkátà sí ká má ọbẹ̀ lọ́hùn kọ́lọ̀ ń jí ó di nǹkan tí ó di dáadáa. ṣùgbọ́n èyí tá a mú lákòóní ìbánisọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe tì í sí mi lábẹ́ àyà tí wọ́n ní ká gbéra wa rìn bẹ̀ òun náà ní òjò yé wa tó jẹ́ pé ìrìn àjò tí ó gbé wa rìn yóò jẹ́ a mọ sáárí sẹ́sẹ tá a fẹ́ bẹ lọ́run lé lórí pé kọ́mọ́ bàjẹ́ tá a fẹ́ mọ ṣùgbọ́n kọ́mọ́ bàjẹ́ àbáàrí sẹ́sẹ. lára nínú àyà yìí náà ni oògùn tíṣẹ́ ìfi bàjẹ́ ibẹ̀ lọ́wà yálà ká tó pilẹ̀ rẹ̀ àbí tá a bá tiẹ̀ pilẹ̀ rẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبتلوا أعمالكم àyá yìí tí mo ní òun náà ni oògùn tí ò ní jẹ́ kí iṣẹ́ wa bàjẹ́ kódà ká tó pilẹ̀ ẹsẹ̀ òun ni ó jẹ́ àríṣẹ́ sí àwọn tó jáwọn ní mímọ̀ tí wọ́n ṣáájú àrí ìkà a sì rí i gbọ́ pé kódà àwọn tó jáwọn sọ̀hábà nàbì sallallahu alayhi wa sallam tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó di páyà yìí sọ láwọn ọ̀rọ̀ bíi méjì bí ṣe ń bẹ nínú èròǹgbà ẹlòmíín náà pé ohun táwa ń ṣe yìí kọ̀ sí nǹkan tó gbọdọ̀ bá jẹ́ mọ́ wọ́n ní tẹ́lẹ̀ ni pé wọ́n ti wò kó tá a bá ti ń wí la ẹ̀ṣẹ̀ yóò tá a lè dá kò lè àfẹ́kìtì ìgbàgbọ́ wa kò lè ba ṣẹ́ wa jẹ́. ọlọ́run fi wá sọ àyà yìí kalẹ̀ fún wọn àwọn ti ní pé gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé bẹ́ẹ̀ yẹn bá ti jẹ́ lẹ́bọ náà kò sáǹfààní kankan tó lè rí ibi iṣẹ́ rẹ̀ àwọn àkótẹ́ yẹn náà bá ti gbọ́ ọlọ́run gbọ́ tí ń ṣe la ilaha illallah kò sí nira kan tó lè bá ṣẹ́ rẹ̀ mọ́ ọlọ́run sọ àyà yìí kalẹ̀ látàrí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ti ń páyà ẹ̀ṣẹ̀ nínú ẹgbà wa mi wọ́n ní tí wọ́n bá ṣiṣẹ́ nípìnlẹ̀ tẹ́lẹ̀ ẹ̀mí wọn a máa bẹ níbi pé a iṣẹ́ ìtìjà tẹ́wọ́gbà gẹ́bí ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ àfàwà Nafi látọ̀dọ̀ Ibn Umar radiyallahu anhuma wọ́n láwọn táwọn já wọn sọ̀hábà àwọn ti nípìnlẹ̀ tẹ́lẹ̀ táwọn bá ti ṣe àwọn òkè a iṣẹ́ eléyìí àyọjà tẹ́wọ́gbà ni Ọlọ́run wa sọ àyà yìí kalẹ̀ àwọn wa bẹ̀rẹ̀ sí í béèrè àwọn fi mú fínlẹ̀ pé a kí ló tún lè bá sẹ́ wa jẹ́sẹ́ tó jẹ́sẹ́ dáadáa àwọn wá rí i pé àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ́ gbì àwọn ọmọ débẹ̀ tá a padà mẹ́nu débẹ̀ fún wa níparí àyà tá a fẹ́ kó sí àwọn wá rí i pé àsáwọn eléyìí mọ́ ọba sẹ́jẹ́ báyìí ò kí sẹ́ ọ́ dáa tó báyìí ò kọ́ pọ̀ tó báyìí ò ká pẹ́ńbẹ̀ tó báyìí yóò wù kí ẹni ó ṣe ọ́ lọ́lá tó báyìí ò kí mọ̀ rẹ̀ ọmọ báyìí ò kẹ́ ẹ mọ́ fojú yìn wò ó tó kódà báyìí ò kí súnmọ́ rẹ̀ sí Allahu subhanahu wa ta'ala kó tó iṣẹ́ rẹ̀ lè bàjẹ́ tó bá kó sáwọn nǹkan yẹn alhamdulillah gbogbo wa nísìn a sì parí ọ̀kan náà àwọn ọjọ́sìn èyí tá a máa ń pè léde wa pé ọdún iléyà idul ọdhiya amọ̀tí àti gbàwé àràfá àti ṣe takbir tahmid tasbih asallahu akbar allahu akbar asila ila ilallah asa subhanallah asa alhamdulillah atọrẹ agbàwẹ̀ aṣọ ẹbí pọ̀ bágbára wa sí mọ́ àfàánú hàn sáyà wa àfihàn sáwọn ọmọ wa ṣùgbọ́n sọ ti já tẹ̀wọ́ gbà kílámì tá a fi mọ̀ pé já tẹ̀wọ́ gbà tọ́ba tiẹ̀ wá já tẹ̀wọ́ gbà ó tún lè padà bàjẹ́ ohun tó bá kò rí ọ̀rọ̀ tá a fa àtìsí wa nìyẹn pé wala tubtilu a'malakum ẹ mọ́ bàṣẹ ara yín jẹ́ ẹ mọ́ ya bàṣẹ jẹ́ tabawo yesaya yẹn allah subhanahu wa ta'ala gbogbo wa la ń pọ̀kì mọ́ra àgbàgbọ́ ọlọ́run sì mọ̀ ẹni tó gbà lóòótọ́ ẹni títí ẹ pé ẹni títí ẹ ò pé ṣùgbọ́n ká pè yín bẹ́ẹ̀ ṣe pera yín bó tiẹ̀ jẹ́ pé àwọn tọ́lọ́wọ́n bá ń dojú kọ́njọ́ náà lọ́hùn àwọn tọ́lọ́wọ́n bá mọ̀ kó wọ́n gba nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n gba lójúṣe wọn ọlọ́run wọ́n sì gbò wọn ọlọ́run ọba gbọ́. gbogbo àwa tá a tẹ̀lé wọn náà wá kó sábẹ́ bẹ́ẹ̀ ọlọ́run la pe ẹ̀yin tẹ́ ti náà ìfẹ́ bọ́ọ̀lẹ̀ ẹ̀ ṣe mọ́ ẹlẹ́yin forò lè orò lẹ̀ ẹ̀ ṣe mọ́ ẹlẹ́yin fi ọ̀rọ̀ ẹ bọ́ọ̀lẹ̀ ẹ̀ ní sọ mọ́ ìrìn ẹ bọ́ ẹlẹ́ rìn fẹ́ntọ́ da yín ẹ sì gbẹ̀sán lórí àwọn tẹ́ ẹ bá ṣe. ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ni àti ọlọ́ọ̀à ẹ tẹ̀lé mi ọlọ́run ọba allah tẹ́nìkan ò jẹ́rú ẹ̀ rí tẹ́nìkan ò sì ní jẹ́ bẹ́ẹ̀. wà àti ar-rasul bákan náà ẹ sì tẹ̀lé òjíṣẹ́ òjíṣẹ́ wo ni bó ṣe wá nu ayé anabi muhammad sallallahu alayhi wa sallam tó pé àìtẹ̀lé báyìí bẹ́ẹ̀ bá tẹ̀lé gbogbo òjíṣẹ́ ọlọ́run ọba àyókù kò rí wọn tẹ̀lé kò ní jàtẹ́wọ́gbà ìtẹ̀lé rẹ̀ ò ní jàtẹ́wọ́gbà bá a ṣe mọ sọ fúnra wa pé ọba ti kùnà láti gbà nẹ́bí sallallahu alaihi wasallam gbọ́ ọwá ni wọ́n gba gbogbo òjíṣẹ́ ọlọ́run yókù gbọ́ à bí ṣe ń bẹ́ nù iṣẹ́ ayé tẹ̀ mọ́ ṣe náà yìí tẹ̀ ń ṣe mẹ́sìn yìí tẹ̀ ń ṣe fámẹ́sì pé if you fail one you fail all bẹ́ẹ̀ lọ̀rọ̀ ìgbàgbọ́ náà nẹ́bí sallallahu alaihi wasallam tó ọba ti gbòjíṣẹ́ kan gbọ́ gbogbo òjíṣẹ́ yòókù náà ọ̀gbà wọn gbọ́ àrípáyà alukur'an ṣe gbé wá fún wa pé àwọn ìjọba yìí kazabati rusul pé wọ́n mú àwọn òjíṣẹ́ nírọ́ tó jẹ́ pé àwọn ànábì ìtọ́lọ́run rẹ́ sí wọn nìkan ni wọn ò ní gbàgbọ́ ṣùgbọ́n nù ètò ọlọ́run ni pé tọ́ ọba ti ṣàyè nígbàgbọ́ nù òjíṣẹ́ kan gbogbo òjíṣẹ́ yòókù náà tọ́ lọ gbàgbọ́ tẹ̀lé yẹn iṣẹ́ rẹ̀ ti wọ̀ mi ìgbàgbọ́ rẹ̀ ti wọ̀ mi nípa wọn. ló fi jẹ́ kó ọba jẹ́ mùsùlùmí dáadáa àìmọ sọ fẹni tí ò rà nẹ́bì Ìsá tẹ̀lé tó lóun ń tẹ̀lé ẹni tí ò rí Mùsá tẹ̀lé tó lóun ń tẹ̀lé kọ́ máa sọ pé ànẹ́bì tí ṣùgbọ́n wa alihuma anabi sallallahu alayhi wa sallam alihuma anabi la jẹ́ ṣùgbọ́n gbogbo àwọn anabi ọlọ́run anabi wa ni wọ́n la fi jẹ́ pé nínú òkú gbàgbọ́ ni ká gba gbogbo òjíṣẹ́ gbọ́. la nufarriqu bayna ahadin min rusulihi. a ní sòpin yanu anabi kan pọ̀ kàn ṣe tiwa irọ́ tí wọ́n bá kẹ̀ pamọ́ kọ̀ọ̀kan àwọn tó ń bá lẹ̀ mọ́ làwọn ọmọ yọ kó mẹ́kù anabi wa àkọsí anabi alábùkù nínú àwọn anabi Allah subhanahu wa ta'ala tọ́lọ́run rẹ̀ sí wa nínú àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ àni ẹ̀tẹ̀lé wọn ọlọ́wọ́ ẹ̀tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam tá a bá kóra dúró nínú ìpìlẹ̀ yìí pé ẹ̀tẹ̀lé mi ọlọ́run ẹ̀tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam tá a bá ní ká ẹ̀tẹ̀ láti ànábì sallallahu alayhi wa sallam ọ̀pọ̀ àtọ́wá tẹ̀lé o tó kọ́ lóhùn kọ́ gba títẹ̀lé yẹn sáà wá ti rí tẹ̀lé wọ́n mọ̀ bira rẹ kémi ní ọmọ bira mi ṣé bó ṣe ní a ṣe Allah subhanahu wa ta'ala ṣé bá ànábì ṣe tọ́ka fún wa ṣé bẹ́ẹ̀ la ṣe àti tẹ̀lé tàbá tún tán so ti di pé ká máa jó sáà bùkátà sí pé báwo ni sẹ́ẹ̀ ò ṣe ní dòbù ọ̀wá ni ká tiẹ̀ wá wòye pé kí ló tó fi jẹ́ pé ẹ̀tẹ̀ láṣẹ mi ọlọ́run ẹ̀tẹ̀ láṣẹ mi ọlọ́run tó fi pọ̀ bẹ́ẹ̀ kó tiẹ̀ tó kan pé ká mọ̀ jẹ́sẹ̀ ọba jẹ́ torí pé tẹ̀lá sí ọlọ́run gan fúnra rẹ̀ iṣẹ́ ni ìtẹ̀lá nẹ́bí sallallahu alaihi wasallam iṣẹ́ ni. níbo ni Allah subhanahu wa ta'ala ń pè wá sí tọ́ àn rẹ̀ pé ká tẹ̀lá sí rẹ̀ aya al-Qur'an náà ní ń jó yé wa pé ibi tí Allah subhanahu wa ta'ala ń pè wá sí níbi ìtẹ̀lé ìrànlítà nẹ́bí sallallahu alaihi wasallam òun náà níbi ká lè rí kíni ká lè ráforíjì rẹ̀ nù àwọn ẹ̀ṣẹ̀ wa ká sì bá àlè wàlìjẹ́nà nígbà yóò tá a bá lò láyé nìkan lò pẹ̀lú rọrùn. ohun tí ó jẹlé yòóye wa nínú suratu Ibrahim àyà ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹwà. Allah subhanahu wa ta'ala ń sọ fún wa pé àwọn òjíṣẹ́ àwọn tó ṣáájú qalat rusuluhum wọ́n ń sọ fún wa pé afilla ishaq sẹ́yẹ̀ méjì ń bẹ́ mi kéèyàn tún mọ dáwọ́ ti pé sọ́lọ́run ń bẹ àbí ò bí ikọ̀ ọmọ sọ pé sùwọ̀n ń bẹ ni wọ́tọ̀ ń sọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ni ti ń bẹ ni táìsí ọ̀gbá wájú bíbí Allah subhanahu wa ta'ala àìsí òsì ní gbẹ̀yìn rẹ̀ kò sí nǹkan tí sì ń bẹ táìsí ọ̀kọ́ gbá wájú tiẹ̀ ohun tó sì pilẹ̀ bíbẹ tiwa àìsí yẹn náà ní ọ̀padà gbẹ̀yìn wa ṣùgbọ́n ẹni táìsí ọ̀gbá wájú tiẹ̀ àìsí ò lè kẹ́yìn rẹ̀ ẹni wo ni tẹ́ bá tiẹ̀ ní tí wọ́n bá mọ̀ kí n bẹ allah subhanahu wa ta'ala òun náà ni fatiri samawati wal ard ìmáàna khaliki samawati wal ard olùṣẹ̀dá sama àwọn sama méjèèje òun ló fi àyè sáàrin wọn láì lópo bi ghayri amadin wasayyannaha wasayyanna sama ad-dunya ó tún ṣe sámà lọ́sọ̀ọ́ sámà àtayé ó ṣe àwọn yòókù náà lọ́sọ̀ọ́ pẹ̀lú àwọn nǹkan tí ń jọ sọnù wọn ọlọ́run ọba yìí náà ló dálẹ̀ yad'ukum liyaghfira lakum min dunubikum àti Allah àtọ́lọ́run sọ fún akọ́yẹ tẹ̀lé mi kẹ́ ẹ bá a lè ráforíjì ni láti ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ wa fún wa wa yu'akhkhirukum ila ajalin musamma kọ́lọ̀ wọn ó sì lè lọ́wọ́ alára dàsùkò tọ́lá kò ń bẹ̀ torí pé ayé tá a wà ọwà támínà kì í ṣe létà àmọ́ ọbẹ̀ ńbẹ̀ lọ gbére alkiyama ni létà àmọ́ ọbẹ̀ lọ gbére ibi tá a ti wá ṣiṣẹ́ bá a ṣe gbáyé ọlọ́run pè wá pé bá a ṣe rí sẹ́yìn ẹ̀ṣẹ̀ tá a bá tún wá rí sí tí òfin ní bàjẹ́ ló fi ní ẹ òun ọlọ́run ẹ anabi sallallahu alayhi wa sallam nínú àyà mi náà òní wàlláhu yad'u ila aljanna wal maghfira ọlọ́run bá ń pè wá lọ sínú aljanna ọgbà àdẹ́ra àtàforíjì rẹ̀ pẹ̀lú yọ̀ǹda ara rẹ̀ làwọn òjíṣẹ́ ó tún máa fi pè wá òun ni ó yọ̀ǹda fún wa pè wọ́n sí báyìí pè wọ́n sí báyìí tí ó máa jẹ́ kí wọ́n ra àlìjẹ́nà wọ̀ wọ́n sì lè ra foríjì ọlọ́run níbo mi ó ní wallahu yad'u ila dari salam wa ya'di man yasha'u ila siratin mustaqim gbogbo àwọn àyà yìí tí ń fún wa náà ni pé Allahu ń pè wá lọ bí ìráforíjì ìríkẹ́ ìrídẹ́kùn àti ọ̀rọ̀ látàyé àtàlìkìyàmà ṣùgbọ́n olùpèpè kejì tí ò ní jáwọn èèyàn gbọ́ràn sí Allahu lẹ́nu gbà tó ní àtẹ̀lé òun ká sì tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam òun náà ni aṣ-ṣaitan aya al-Qur'ani ti júwe fún wa pé aṣ-ṣaitan o ọlọ́run ní ọ̀tá yín ni inna aṣ-ṣaitana lakum aduwwun fattakhizuhu ọlọ́run ní ọ̀tá yín ni o ẹ̀yin náà mú lọ́tà á rí i pé ọlọ́run sọ fún wa pé inna shaitan fatakizu aduwun ọlọ́run ní àṣeitọ́ni adu lakum aduwun aduwun lakum ọ̀tá ló jẹ́ fún yín o torí pé ẹ̀yin ọ̀mọ́ èmi tí mo dá tí mo ṣẹ̀ dá rẹ̀ mo mọ bó ṣe jẹ́ ẹ̀yin tí mo dá náà mo mọ bí ó ṣe mọ bá yín lò àti pò tọ́fẹ̀ kẹsẹ́rí sí ọlọ́wà ni ẹ̀yin náà mú lọ́tà ó yàtọ̀ sí pé à wọn ò júwe rẹ̀ fún mi nì ọlọ́run ní torí pé kí ni òun náà ní dáhàwà tóun náà ń ṣe òun náà ní pèpè òní ìnáma yẹ́dọ̀ ò ìfìbáhu lìyẹ̀kúnú min hasuhabi sa'ir ọlọ́run ní yóò mọ̀ pé àwọn ọmọ ọjọ́ tiẹ̀ àwọn gúrùpù tiẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ láti lè jẹ́ nínú àwọn ará ilé náà suratu Yunus àbí suratu Fatir lélẹ́yìn náà wà kọ́dà allah subhanahu wa ta'ala níbo mi suratul lukman aya twenty one wa iza qila lahum tabi'u ma ansalallah ọlọ́run ní wa nabi sallallahu alayhi wa sallam àbáwọn àlùmọ́ rẹ̀ tí wọ́n mọ̀ dé tí wọ́n mọ̀ ka alukur'ani fáwọn èèyàn tí wọ́n bá kí wọ́n fẹ́ sinẹ̀ tí wọ́n bá ń sọ fún wọn pé ẹ tẹ̀lé ohun tọ́lọ́wọ́n ọba tọ́sọ̀ kalẹ̀ kọ́ọ̀lù bal nattabi ma wajadna alayhi aba'ana wọ́n mọ̀ sọ pé irọ́ àní tẹ̀lé ohun tẹ̀yìn àyà tó ń ni àtẹ̀lé àdìsí tó yẹn àní tẹ̀lé a mọ̀ tẹ̀lé ohun tá a bá wọn bàbá wa lórí rẹ̀ ni torí pé wọ́n ṣáájú rẹ̀ dáyé bẹ́ẹ̀ sì ni àyíṣàgbà àyífi àgbà káfi mọ̀lú téèyàn ò dérí bẹ́ẹ̀ láyé fi mọ̀nà á béèrè ni. ọlọ́run wa ni awalaw kana shaitanu yad'uhum ila azabi sa'ir kódà bó tiẹ̀ jẹ́ pé èṣù ní ń pè wọ́n lọ bí ìyà ń iná pẹ̀lú tó ń sọ pé ipasẹ̀ àwọn bàbá àwọn ní làwọn ọmọ tẹ̀lé kódà kọ́ yapa ta nabi sallallahu alayhi wa sallam eléyàn lọ́rọ̀ tí ń bẹ lábẹ́ rẹ̀ tó tó bá jẹ́ kí bàbá yẹn bá ti ń tẹ̀lé tọ́lọ́hún ta nabi sallallahu alayhi wa sallam èèyàn bùkátà sí kọ́ wọ́n náà mí kọ́ fẹ́ máa rìn lẹ́yìn kọ́ kẹ̀mọ́ chẹ́ẹ̀kì ẹ̀ pèsè tó gbé kalẹ̀ yìí sọ́jẹ́ mọ́ta nabi sallallahu alayhi wa sallam wọ́n wá kí làwọn fi bùkátà sí kágbàgbọ́ yìí àyà yìí tíṣẹ̀wọ̀ òfin ní ìbàjẹ́ kí lọ́lọ́run ò sì fẹ́ kí sẹ́ wọ́n bàjẹ́ torí ẹ̀ òun ni ká lè soríire wọn torí eléyìí ló fi jẹ́ pé láwùí tún wínú alukurahan àti Allah wa àti rasul ọ̀pọ̀ nù alukurahan gẹ́gẹ́ bó ṣe wá nù ayà yìí torí pé kí ni oríire ọmọ ẹ̀dá mànúùtọ̀ tó ń bè àti Allah wa rasul ọlọ́run ọba so pọ̀ mọ́ ìtẹ̀lé rẹ̀ àti ìtẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam ni àti pípa pàápàá jùlọ ohun tí ijó oríire gangan ọ̀ríjìnà oríire òun gan ẹni tẹ̀lé ọlọ́run àtànẹ́bì ọlọ́run tó á ṣe ìtẹ̀lé òun Allah subhanahu wa ta'ala àtànẹ́bì ọtún ṣe é ní okùnfà tá a fi débi ojúlówó oríire torí pé ohun tí jó ríire kì í ṣe ohun tí wọ́n ń rò tọ́pọ̀lọpọ̀ ń rò tí wọ́n ń pè bẹ́ẹ̀ torí pé wọ́n kọ́ lọ dáyé ẹ̀dá nìwọ náà àwọn tí wọ́n ń pè lóríire ẹ̀dá làwọn nǹkan yẹn náà jẹ́ ó sì lẹni tí ń darí wọn tálẹ́ntì ń darí wọn òun lẹ́ni tó dá gbogbo nǹkan Allah subhanahu wa ta'ala lápẹẹrẹ tàbá wo àwọn tọ́lọ́wọ́n bá ní kí àlàáfíà ọmọ tó nǹkan lára wọn tó bá bí ẹlòmíín léèrè pé kí lóríire lọ́dọ̀ tiẹ̀ oríire ojú àlàáfíà lọ kẹ́yìn ọ̀sán lálàáfíà òun lọ gá oríire kódà ń bẹ náà ọ̀rọ̀ yorùbá wọn pe kí ló tọ́ àlàáfíà tí wọ́n mọ̀ torí ẹ̀dá sọ̀kẹ́ tí wọ́n ń pè ní kí ń ta àlàáfíà pé kò sí ohun tó tọ́ àlàáfíà. anabi sallallahu alayhi wa ànábì ò sọ fún wa pé kò sí ohun tó tó àlàáfíà ṣùgbọ́n ànábì sọ fún wa pé nù dẹ̀ra ọlọ́run lòun náà wà. wọ́n ń ta bábí wọ́n bẹ̀ wọ́n sọ pé àlàáfíà ni o lọ́dọ̀ àwọn tí ó bá gbádùn táwọn ọdí bá ń ṣe. tàbá bọ̀ pọ̀lọpọ̀ ọ̀dọ́ pé kí lórí lọ́dọ̀ tiẹ̀ ó lè pé kéèyàn fẹ́ ọmọge tó rẹwà tó má bọ ọmọge náà ńkọ́ kéèyàn fẹ́ ọkùnrin tó rẹwà tuntun alásìkí lọ́dọ̀ ẹlòmíì kó dépò gíga òun lóríire sáà náà ti ẹjọ́ pé yẹn bá dépò ayé kan nísìn ah ẹ kú oríire o ẹni tí ò tí ì sọ̀tà àti kíkó kú oríire tọ́gbà àmọ́nà bọ́lọ́hún òkun bí òkun àti ìmọ̀ bóyá bíi tí ẹ̀sìn rẹ̀ ó ti bàjẹ́ nìyẹn àti ìmọ̀ ẹni ká sọ fún pé ha ó yọ orí o tọrọ rẹ̀ ò tí ì pé kú oríire ọgbà tí ò tí ì àti ń yọ̀ tọ́ba tiẹ̀ jẹ́ pé ẹni tẹ́kọ̀ ń gan níkẹ́ ń wa tó ń gẹ́mọ̀ kó wọn ọ̀kájú ẹ̀ tí ń bẹ́nu àwọn tọ́lọ́run ti ní tọ́ba wá fúnra rẹ̀ wọn ò ní kun bá nẹ́bí sallallahu alaihi wasallam ti sọ fún wa bọ́lọ̀ wọn dáadáa sóun láwọn ọmọ kíkú oríire àbíká pé ọlọ́run kó kú ọyọ́ nú ewu yìí ṣùgbọ́n lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ láyé lẹ́nì àwọn ọ̀pọ̀ ayé àwọn lọ̀pọ̀lọpọ̀ ń pè lóríire abẹ́ni ó ra káà ó rọkọ̀ abẹ́ni tó owó ń darí ọ̀dọ̀ tiẹ̀ òun lóríire ń tá a jẹ́ fi mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló wò kébi owó lóríire láwùjọ wa yìí náà bóyá lánàá náà ni láàrin ìka ọmọ tí ò ju bí ọmọ bóyá ogún ọdún lọ ọ̀pá ìyá ẹ̀ torí pé ọfẹ́ ọfẹ́ ṣàṣírí owó ọtọ́ wa bá òkú ìyá rẹ̀ sùn lọ́nà táwọn tó fẹ́ kó tún sórí ibú tí wọ́n fẹ́ kó gbà tí wọ́n ní ọ̀nà ibi tí ó ti rówó nìyẹn nínú àwọn ètùtù tí wọ́n ní yóò ṣe ẹni tí ń gbẹ̀yàn ẹni tí ń digunjalè ẹni tí ń gbẹ́bọ ẹni tí ń mọ̀rọ̀ pẹ̀lú Allah subhanahu wa ta'ala bí ó bá pé torí agbára àgbè e nítorí ipò bí ó bá gbé e nítorí ipò àpè torí ohun tóun ní kọ́mọ́bà tán àwọn eléyìí ni wàá ní jẹ́ tẹ̀ lọ́lọ́run Allah subhanahu wa ta'ala tó fi wáá jẹ́ pé eléyìí ni ó jẹ́ ọ́ ohun tí jó Allah subhanahu wa ta'ala tà nẹ́bí sallallahu alaihi wasallam òun gẹ́ tá a fi dá a mọ̀ pé tá a bá gbàgbọ́ yá àyà yìí láfi mọ̀ pé iṣẹ́ tá a fẹ́ ṣe gan àbùkátà kárí ṣe àtọ́ àbùkátà sí pé kọ́mọ́ bàbà jẹ́ àwa àbùkátà sí pé ká mọ kí lóríire yẹn oríire ayé àtàlùkìyàmọ̀ tá a mọ̀ béèrè torí pé ń túmọ̀ pé iṣẹ́ tí Allah subhanahu wa ta'ala ni ẹ mọ́ bàjẹ́ òun náà ni pé ẹ mọ́ ba oríire yín jẹ́ tá a bá rẹ̀ ń tó ní owó òun lóríire wọ́n ní ká káyà alukur'ani fún tí allah subhanahu wa ta'ala sọ fún wa pé innama amwalukum wa awladukum fitna ọlọ́run ọba ní àwọn dúkìá yín owó yín àtàwọn ọmọ tẹ́ẹ̀bí ọlọ́run ní fìtínà ni wọ́n jẹ́ fún yín tọ́ba tiẹ̀ ságbọ́ kéwú yín ọ̀ságbọ́ fìtínà pé fìtínà ọ̀dà tọ́ba níbẹ̀ ẹ̀kọ́ tí wọ́n lè sọ̀rọ̀ fún pé ọlọ́run bá fìtínà lágbájá tó ní pé wọ́n ń ṣépè fún ọ. ọlọ́run láwọn owó dúkìá yín àwọn ọmọ tẹ́ẹ̀bí ọlọ́run ní fìtínà ni wọ́n jẹ́ àdánwò ìyọnu kódà àdìsí anabi sallallahu alayhi wa sallam náà jòyè wa pé inna li kulli hummatin fitna wa fitnatu ummati almaal anabi ní gbogbo àwọn alhumma kọ̀ọ̀kan ló ní fìtínà tó wà pẹ̀kúlíà pẹ̀lú wọn tẹ́ pé tiwọn bọ́tẹ̀ jẹ́ pé tiwa nínú àdìsí mi àtúkọ̀ àrí pé ọwà combine méjì ni anabi ní owó àrípé láwùjọ lẹ́nìí gbogbo ohun tí ń fa wàhálà láwùjọ wa owó owó owó náà ni àwọn tó jẹ́ àfáìsìn tó ẹ̀kọ́ ọmọ táwọn èèyàn sọ́nà owó iná ni òjì wọn òṣìṣẹ́ wọn àwọn tó jẹ́ ọmọ tí ọmọ tẹ̀lé tí ọmọ tẹ̀lé tọ́lọ́n tí ọmọ gbọ́dọ̀ sáfà lẹ́nu owó iná ni òjì wọn gbọ́ ni òjì wọn tẹ̀lé gbogbo àwùjọ lẹ́nì bí wọ́n bá ní rọ́ ni ṣé bí wọ́n náà ti rí so lè dárìn láwọn àyè kẹtẹ́rù òní mọ̀ bá kí wọ́n gbé ọ bá rí ọ́fíìsì oògùn tọ́jú àwọn ọdẹ tí èèyàn fi sórí lálùkìyàmà wọn a sì ta ọ́ pé kí wọ́n mówó wá tọ́kì bẹ́ẹ̀ bá ta ogo family house gẹ́gẹ́ lè mọ́ lè sanwó owó tí wọ́n pè kí wọ́n wá san lórí ẹ̀. eléyìí ń túmọ̀ pé ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam níbi ìtẹ̀lọ́rọ̀ anabi láàfin yọnu àwọn fìtínà yìí léyìí tọ́lọ̀ ń júwe tá anabi júwe àdìsí ìta kàyín bẹnu sahih ọjà àdìsí tọ́lá láàfíà bá fọwọ́ Tirmidhi àti imam ahmad ṣègbè jáde àwọn ẹlòmíín wá rí i pé ká fẹ́ obìnrin tó rẹwà òun lórí ire lọ́dọ̀ tàwọn tó sàtúmọ̀ pé nu wàhálà yìí náà lénìí kódà láì tẹ̀lé tọ́lọ́hún tà nẹ́bì wọ́n á pa ọkùnrin míì torí pé wọ́n fẹ́ fẹ́ ìyàwó rẹ̀ ìyàwó míì ni a sì pa ọkọ rẹ̀ torí pé ó ti rẹ́lòmíì tó fẹ́ fẹ́ atakàsí ọlọ́hún torí ohun tó fẹ́ sí i kódà láwọn pé ọlọ́run pàṣẹ pé ẹ̀yin ọkùnrin o tóun bá kun yín lọ́wọ́ torí yín sì pé fankihu ma taba lakum minan nisa mathna wa thulatha wa ruba'a ọkùnrin míì ti kú torí kó fẹ́ ṣèyàwó léyàwó ẹ̀ kódà omi ọ̀ sọ fún tí ó sọ fún pé à tọ́ bí dán o oògùn èkúté nífi pa ọ́ torí pé òun ti wò ó pé ó fẹ́ borí rí òun jẹ́ ìwọ kẹlòmí ọkọ ọmọ lẹlòmí yẹn òun tó jẹ́ pé bẹ́ẹ̀ kọ́ ìgbàgbọ́ yóò dì ó ti jẹ́ kó gbé ìtẹ̀láṣẹ ọlọ́run ìtẹ̀lẹ́ta nẹ́bí sallallahu alaihi wasallam kó gbé jùlẹ̀ bẹ́ẹ̀ lọkùnrin tóun náà ń ṣe sìnẹ́ káàkiri ọ̀wà ní tọ́ba tiẹ̀ wá jẹ́ kí n bi obìnrin tó rẹwà òótọ́ là nẹ́bi júwe fún wa pé ilé ayé ilé ìgbádùn ni ó ní ọ̀gá nù gbádùn ayé òun ni kéèyàn ó lóbìnrin re nítumọ̀ pé tí ọmọ rìn ọ́ lọ́wọ́ láti ráṣẹ ọlọ́run ọba tẹ̀lé àti tòun ànẹ́bí sallallahu alaihi wasallam torí pàṣẹ ọlọ́run tà nẹ́bí kọ yàtọ̀ ṣùgbọ́n tùmọ̀ rẹ̀ ni pé ọmọ tẹ̀lé alkitaabu wa sunna ìlànà kan ṣoṣo náà ni ohun tí ó jẹ́ àgbọ̀ yé ni pé tábà gbogbo àlùkùránì látòkè délẹ̀ òní ríbi tẹ́lẹ̀ lọ́wọ́ wa ti sọ pé ẹni tó bá tẹ̀lé wọn ọlọ́run ó yìí tẹ̀lé ànẹ́bì ṣùgbọ́n ọ wà ń bẹ̀ láyè tí èsì ayọ̀kẹ́ pé man yuti ar-rasula ẹni tó bá tẹ̀lé ànẹ́bì o faqad ata Allah ó ti tẹ̀lé òun ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ló fi mọ̀ pé kọ́ yàtọ̀. ànẹ́bì sallallahu alaihi wájú yẹ wa pé ohun tí wọ́n ń pè lórí rẹ̀ yẹn pé ma taraktu ba'di fitnata adarru ala rijali minan nisa ìǹfilẹ̀ pé lẹ́yìn tí wọ́n bá lọ tán èmi ànábì bá lọ tán tí ó kù tí ó jẹ́ pé ìnira rẹ̀ náà fìtínà yẹn fìtínà oríṣiríṣi ni tí ó lágbára jù fọkùnrin ju àwọn obìnrin lọ àwọn tí ò ní jẹ́ fìtínà fún lẹ́ni tí bá ń tẹ̀ láṣẹ ọlọ́run tí ń tẹ̀ láṣẹ ànábì sallallahu alaihi wasallam ló fi jẹ́ kóbìnrin tó bá fẹ́ jẹ́ fìtínà tó fẹ́ jẹ́ nira yóò mọ̀ jẹ́ afáwà Bukhari àti Muslim ni wọ́n gbé jáde ọ̀pọ̀lọpọ̀ míì àwa rí i pé ń bi àjẹ àmù tọ́tọ́ bá lẹ́nu mi ò ṣe sọ láti ni ìtẹ̀láṣẹ ọlọ́run sì ni ká kírun ìtẹ̀láṣẹ ọlọ́run ni ká gbààwẹ̀ ká ṣe dáadáa ká múra dáadáa ká mọ́ wọ̀wọ̀ kú wọ̀ ká mọ́ jẹjẹ kú jẹ ká mọ́ gbowó èlé gbogbo àwọn ọ̀wà ẹ̀ṣẹ̀ yìí àwọn táàbà mọ́ bá lò ká fìpayà ọlọ́run bá wọn lò pé ẹni tó ń pa wá láṣẹ ká ṣe dáadáa ó ní kápá akọ́ sin wá lẹ́sàn ó sì ní kápá akọ́ jẹ wáyé àgbàtà bàtà pàṣẹ rẹ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ à àmú yìí náà ni o à ajá àwọn yìí náà ni pé ọ̀nà ọ̀fun ọ̀nà ọ̀run ni bẹ́ẹ̀ ni ọ̀nà ọ̀fun yẹn náà jẹ́ ọ̀nà ẹ̀ná kó àlọ́ fi jẹ́ pé lọ́rọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ni ẹn tó bá lè garanti mi tó lè pa nǹkan méjì mọ́ fún mi anabi lè mi ní ọ̀fun ní garanti pé yọ wà lìjẹ́nà anabi lẹ́n tó bá lè pa ohun tí ń bẹ láàrin ètè rẹ̀ méjèèjì tó bá lè mójútó tó lè sọ òun náà láhùn rẹ̀ àtẹ̀ntọ́ bá lè sọ ohun tí ń bẹ láàrin itan rẹ̀ méjèèjì òun náà lábẹ́ wa yálà àjọkùnrin àbá àjọbìnrin ànábì tó bá lè sọ méjèèjì yẹn torí pé inú tí ó kó ọ̀pọ̀lọpọ̀ wọ náà ànábì náà ní ihò méjì ihò ẹnu àti ihò abẹ́ wa tí wọn náà bá ti wá wò ìwọ tó pé ihò ọlọ́run dáàbòbò sọ dáàbòbò fi ọ̀kan fa àdánwò yóò kó bẹ́lẹ̀ kejì torí pé wọn ò ní da ẹnu rẹ nìkan kí wọn da kìbọn nù náà ọlọmọdé àwọn náà ọlọmọkòso gbọ alérò àlìjẹnà. látàrí báyìí ẹlòmíì níbi ájì àmú ájì àmú yìí kò jẹ́ mùsùlùmí ó kùn láwò kò jẹ́ ọ̀tẹ̀ láṣẹ ọlọ́run kò jẹ́ ọ̀tẹ̀ láṣẹ anabi sallallahu alayhi wa sallam kò jẹ́ ọ̀làánú ọmọ làkejì kò jẹ́ kẹ́ni tí wọ́n jọ daṣẹ́pọ̀ kóríṣẹ́ rẹ̀ sí gbàtà tí ní ọ̀tẹ̀ láṣẹ ọlọ́run mélòó wa ní ṣe sọ̀láàtì wa nítorí pé ájì àmù yìí náà ni òjá kírun àbábá tiẹ̀ ló kí orí kí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn sẹ́ẹ̀sìn yòókù náà kátó àṣẹ pé ìbálò wa ṣẹ̀dá ìgbẹ́ wa gbogbo ṣé ìwọ̀ pátá lọ́ọ̀bá mùsùlùmí ń bẹ̀ tó lubẹ̀ pa kódà ẹlòmíì tó bá ti níwọ̀ ká àyàwó ní ọkọ̀ gbé e pé ájì àmù yìí náà ni ọlọ́run mọ̀ pa á jẹ kódà ó sì pa wá láṣẹ pé kùlú wàṣọrọbù Ọlọ́run ní ẹ jẹ ẹ mu ṣùgbọ́n níbo kí lájẹ mina tọyìbáàt nínú àwọn dáadáa máa rọzàkọnẹkùn tá a pèsè fún yín ọ̀pọ̀ àwọn òjíṣẹ́ láṣẹ ọ̀pọ̀ àwọn ata jẹ́ àtẹ̀lé àwọn òjíṣẹ́ náà láṣẹ látàrí báyìí tọ́ba wá jẹ́ pàjẹ́ àmú yìí náà ni wàhálà tiẹ̀ tó jẹ́ gbàgbé àyà pé àti Allah àti ar-Rasul wala tubtilu torí pé ohun tó jẹ́ lè ba sọ̀láàtì rẹ jẹ́ ó lè ba àwẹ̀ rẹ jẹ́ ó lè ba ájì rẹ jẹ́ yóò wá ba oríire ayé àtàlìkìyàmà jẹ́ fún yẹn tí yẹn bá sọ ohun tí ó jẹ tí ó bá wò pé ń bẹ ájì àmú lóríire ń bẹ lóríire. anabi sallallahu alayhi wa sallam tọ́ wa sọ́nà inú hadith tí a fọ wa Tirmidhi a fọ Ibn Majah imaamu ahmed tí wọ́n gbé jáde wọ́n ní ma mala adamiyyun wi'aan sharran min batnin anabi ni ọmọ anabi adam kápẹ́ àgbè kan àbí igbá kan kò sígbà kan téèyàn mọ́ ọrọ̀kún tó jẹ́ pé yọ jẹ́ aburú fún àrọ̀kún rẹ̀ bíi inú wa tá à ń rọ oúnjẹ sí àjẹyó gbẹ̀ǹdùgbẹ̀ǹdù ànábì ni kò sí ohun tá a rọ nǹkan sí ní nǹkan tá a mọ́ rọ nǹkan sí tó pé kó kún kẹ́kẹ́ ọjà burú fún ọjẹ́ yọ jẹ́ fún tó inú fọmọ ẹ̀dẹ́yàn kódà ń gbà tó ń bọ̀ sọ̀rọ̀ àhàdàmíyù bí ọ̀rọ̀ àwọn afáwà kan tó ń ṣe wá wọ́n ní tó bá ní àhàdàmíyù wọ́n ní njọ́ tíṣà ìtọ́ọ̀nì nígbà tọ́lọ́ ń dá níbi ádámù kalẹ̀ wọ́n ní tí ń fọwọ́ tẹ nọ́ọ̀rọ̀ àwọn kan tí wọ́n ní ádámù tí wọ́n fi pè wá ní ádámì yìí wọ́n ní nígbà tó fọwọ́ tẹ báyìí pé ah, wọ́n ní ádámù ah, ẹ̀jẹ̀ so ṣùgbọ́n àdàmí yóò bí ni pé gbogbo ọmọ ànábì adam àwa èèyàn ìrìn èèyàn ó rí i pé téèyàn bá ti bẹ̀rẹ̀ sí jẹ tí ń jẹ tí ń jẹ ọmọ kò ń jẹ bí ẹranko torí pé bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ gbé fún bàbá yó kọ́dà bàbá tá à ń pa nílẹ̀ ẹlẹ́ni náà yóò tún mọ̀ fẹ́nu jẹ́ alájẹ mọ́ra lẹ́lòmíì yóò jẹ́ aláàlí yóò tún jẹ́ ìwọ̀ papọ̀ mọ́ kọ́dà ẹlòmíì mí ṣe papọ̀ ẹlòmíì òwúrọ̀ ẹ̀kú tẹ̀ kulẹ̀ wàhálà àlí káàkiri haramu nìkan náà ni. àníbi ni káfí wa mọ̀ pé níbi jíjẹ ni ká má bàa sórí ibú ń bẹ̀ ká má bàa kó nira bálàáfíà wa àti oríire wa àti Allah wa àti ar-Rasul wala tubtilu a'malakum inú sẹ́rẹ̀ẹ́ làlàáfíà rẹ wà ìjẹ halal ìjẹ haram ìjẹ kódà kó jẹ́ halal tó bá tún jẹ́ lájẹ tó lu ẹ̀kọ́ tó tẹ̀lé lànà ẹ̀tọ́ lọ́hùn tà nẹ́bí bíi bá a ṣe jẹun yóò ba àlàáfíà rẹ jẹ́ tó bá ti lálàáfíà ó tún lè kó bá sẹ̀rẹ̀ yóò ba sẹ̀rẹ̀ jẹ́ ó gbà sẹ́kalẹ̀ ò ní rí i ṣe ó sùn kalẹ̀ kákọ́ dìhun mú kátó débi wala tubtilu a'malakum anabi wa ni utoma anabi adam oni hukulatun yukimna sulbahu oúnjẹ àwọn oúnjẹ tá a bá jẹ níbà tó yẹ pé yóò gbé ẹ̀yìn wa dúró tá a lè fi ráyè jọ́sìn fún Allah subhanahu wa ta'ala àtàwọn sí ayé tọ́yẹ tá a ní bùkátà sí tá a sì tá a fi ní jókòó kalẹ̀ lẹ́ni tí ọmọ tọrọ jẹ. tó bá wá rí báyìí kí ni ó júwe oríire fún wa òun náà ni Islam torí pé Islam àwọn ò rí nǹkan mi, tá a fẹ́ wá ẹ̀kọ́ bá a ṣe lọ ayé níbẹ̀ tí ó fi garanti wa tí ó tún fún wa ń waranti pálíkì àmàwọ̀ ọ̀dà ju Islam lọ ẹ sì mọ̀ pé ìsìláàmù bí ó jẹ́ pé ẹni tó dá wa ọba asàlẹ́m ó fún wa ní ẹ̀sìn alìsílẹ́m ó ń tábà kíra wa ká tún kíra wa pẹ̀lú kíni asàlẹ́m ilé tá a tún wọ̀ sínú ẹ̀ oníkọ́jẹ́ dárú sàlẹ́m tó jẹ́ pé kódà ẹni tí ó gbà náà yóò kíra rẹ̀ pálàáfíà fún un torí pé kò sẹ́ni tó kórìíra àlàáfíà kí peace peace peace peace yìí náà ni ṣùgbọ́n ọmọ ẹ̀dá kan ni ó kírètì peace fúnra rẹ̀ àlàáfíà fúnra rẹ̀ bí ọ̀jẹ́ pẹ́ni tó dá wa tó ti mọ̀nà tá a lè gbà rí ó sì mọ̀ tó lè bàá jẹ́ Allah ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir láti inú alukur'an tó wá jẹ́ ìwé tó gbéwèé mì níwájú oríire fún wa tó fi jẹ́ pé ẹ owó ni ẹ obìnrin ni gbogbo àwọn eléyìí kọ́ lábẹ́ àti Allah àti ọ̀rọ̀ sáfihàn pé ajẹ́kẹ́ méjì láàmójútó òun náà ni pé alukurani wa ń júwe fún wa pé ìfọ̀kànbalẹ̀ àlàáfíà oríire níbi tá a ti rí òun níbi ìrántí allah subhanahu wa ta'ala sàṣìmọ̀ pé ìrántí Allah subhanahu wa ta'ala ta sọ fún wa kì í ṣe ká mọ̀ sí la ilaha illallah lórí ẹnu kì í ṣe subhanallah kì í ṣe alhamdulillah nìkan àwọn náà ń bẹ lára rẹ̀ ṣùgbọ́n ká mọ̀ gbèsò láti wà dúró. ká hajj kódà á rí i pé inú ṣe hajj tó pọ̀ nbẹ̀ nípa wazkurullaha kasiran tó ní láwọn ọjọ́ kìíní fi ayamin ma'lumat àtìpìlẹ̀ iṣẹ́ àtìparí iṣẹ́ kìkì àzíkiri ni ifo kéèyàn ó ronú pé nínú owó rẹ̀ pé ọkàn kí n lọ hajj báyìí àzíkiri ọ̀rẹ́ tì ni táàfin wa mọ̀ pé ti sọ̀lá àti ní àzíkiri ni wà á kí mi sọ̀lá àta ìdíkiri bẹ́ẹ̀ ni làwọn ọ̀sẹ̀ yòókù ni pé tààfin nígbà tẹ̀ jẹ́ pé báyà kó kọ́ mọ́sí kẹ́kẹ́ mọ́ kí wọn sámọ́sí la ilaha illallah irú rẹ̀ wal amalu salihu yarfa'u ni Allah subhanahu wa ta'ala fi ń júwe fún wa pé alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah ala bi dhikrillah tatma'innu al-qulub suratu ra'd aya méjìdínlọ́gbọ̀n ọlọ́run náà tó ń nígbàgbọ́ nínú wọn ọlọ́run ọba àyà wọn mọ̀ balẹ̀ wọn mọ̀ nísinmi wọn mọ̀ róríire látàrí ìrántí ọlọ́run pẹ̀lú ìrántí ọlọ́run ọlọ́run ni tí wọ́n bá ní bẹ́ẹ̀ kọ́ tún etí rẹ̀ sí sí ọkàn rẹ̀ tají ìrántí ọlọ́run lọ́kàn ẹ̀ fi balẹ̀ kò sí nǹkan ohun tó lè fún yẹn ní fọkànbalẹ̀ nínú ayé àti lálùkìyàmà tó fi bá dáadáa ló fi jẹ́ pé nínú ìlérí ọlọ́run ọba kalẹ̀ allah subhanahu wa ta'ala fáwọn tó nígbàgbọ́ nù rẹ̀ tí wọ́n sì ń sọ pé ọlọ́run ọba ọlọ́run ọba wa ó ní tatanazzalu alayhimul malaika alla takhafu wala tahsanu wa abshiru bil jannati allati kuntum tu'adun. wọ́n ti ní ìfọ̀kẹ̀balẹ̀ láyé pé ẹ̀yin ibẹ̀ kú tẹ̀yìn ò ní dàrú ibi tí tún lọ náà àyè dáadáa ni. bákan náà nínú àyà mi tó jẹ́ àmọ̀ pé inú pìlẹ̀ foundation oríire anabi sallallahu alaihi wasallam sọ inú ayé alukur'ani man amila sọ́ọ̀lì amin dakari aw unza wa huwa mu'minu falanu hayyannahu ayatan tayyibatan walanu jiziyannahum ajrahum bi azani ma kanu ya'malun suratu nahal so tún mọ̀ pé àwọn sẹ́ẹ̀rì àwọn ni tá à ń pè ní ìtẹ̀láṣẹ allah subhanahu wa ta'ala báwo láti wá mọ̀ a ti sàwọn ọjọ́ sì kan bá a ti sọ fún wa pé tá a fẹ́ kó bàjẹ́ àkọ́kọ́ bùkátà sí ká chẹ́ẹ̀kì ara wa pé ṣé bí wọ́n ṣe ní àsọdún làsọdún láàfin bẹ́ẹ̀ nínú ẹni tó ti rí Allah subhanahu wa ta'ala tẹ̀lé àti anabi sallallahu alayhi wa sallam ọ̀dọ̀ ń kálukú wa ti ṣe é lọ sáárì ṣe ibi iṣẹ́ tó wà òun lélẹ́yìí káwá tiẹ̀ wá ti gbà pé èmi gbọ̀n pé mo gbìyànjú wọn náà gbà pé o gbìyànjú wọn kí láàfin mọ̀kọ́jà tẹ́wọ́ gbà nítumọ̀ pé mímọ̀kọ́jà tẹ́wọ́ gbà yìí àbùkátà sí kíni ò ní jẹ́ ó bàjẹ́ ta la padà mọ́ gbọ́ tọ́lọ́mù bá ní kọ́jọ́ nínà káwa kọ́kọ́ mọ kílámì tó fi jẹ́ pé tọ́ a ọlọ́run ìtẹ̀láṣẹ ọlọ́run ìtẹ̀láṣẹ ànẹ́bí wa tó ti já tẹ̀wọ́ gbà tá a tiẹ̀ mọ rí lápẹ́ báwọ̀ bá rẹ̀ ni tí ó nígbàwé mọ́ pé wọ́n náà ti dọ́mọ àlìjẹ́nà bọ́lọ́run sí fáwọn kan láti paṣẹ ànẹ́bí sallallahu alaihi wasallam a sì ní gbóhùn kan láti sánmà àfi tẹ́ni tó bá fẹ́ tanra rẹ̀ tí ọmọ sọmọ pé ní tó bá wọn náà ti mọ̀ pé ń tẹ̀ ọ́ ni kódà àwọn tẹ́lẹ̀ ìjọ ń sọ̀rẹ́ náà nígbà tó kẹ́ni lánàá tòun bá ti wọnú rẹ̀ ó ti dolóríire yẹn sì pa á ti kọ́ bá sì wá ń bá wá filẹ̀ bá ó dolórí ibú ẹ̀yin lẹ́jọ́ máa rẹ̀ papọ̀ sì mọ̀ pé kò sí lánàá ẹnìkan lọ́wọ́ ọ̀dà kọ wọn ni ohun tá a fi mọ̀ pé bọ́yọ̀ tiẹ̀ já tẹ̀wọ́ gbà òun náà ni lùzúmù tọ́ àbáàdà tọ́ à ìmọ̀ ìdúnímọ̀ ìtẹ̀láṣẹ ọlọ́run lẹ́yìn ìgbà tá a bá parí ìtẹ̀láṣẹ ọlọ́run kan. bá a bá tiẹ̀ jẹ́ pé àwọn àfikárù tá à ń ṣe subhanallah tá à ń ṣe láìláwọ̀ tá à ń ṣe tí ó bá jẹ́ pé a mọ̀ ṣe bó ṣe ní pé láwọn ọjọ́ tá lò lọ sí rẹ̀ sí wọ́n ní kẹnu wá gbọ́lídé ni èyí tó jẹ́ mutlak tá a kẹ́ mọ́ ṣe wàkúrúlá àkàṣírọ́ lọ́pọ̀lọpọ̀ sá pàtì tíyẹn bá ti pàtì wọn ni kọ́ mọ̀ pé èyí tó lòun ṣe náà láwọn ọjọ́ mẹ́wàá oṣù àwọn ọjọ́ tó ṣe ń túmọ̀ pé igi ti e, e, egbòogi rẹ ti ń ṣe kíni ń ti ń gbẹ gbégbó bá sì ti ń gbẹ ọ̀fẹ́ wọ̀wé ṣètọ́ni tún ti fà ọ́ ó ti dakùn sí ọlọ́run wọn inú àmì tá a fi mọ̀ pé ọjà tí wọ́n gbà ni pé èèyàn máa lékún sí ni ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ìjọsìn tá a ṣe tá a bá ti ṣe sẹ́yìn a gbọ́dọ̀ mọ fíìlì nínú wa pé ha n ṣe é tó bó ṣe yẹ n mo ṣe kéré lẹ́gbẹ̀ẹ́ ohun tó yẹ kí n ṣe fún Allah subhanahu wa ta'ala tọ́tà bá ti ń wò pé ah tó bá rí ìgbìyànjú mi ah nínú mẹ́wàá tó lọ yìí nínú oṣù tó yìí ah bẹ́ẹ̀ yẹn kan bá ṣe irú ẹ̀ ọlọ́run gẹ́mọ̀ kí mo ṣe nǹkan àmì ipò ti bàjẹ́ nìyí pé ọ̀fẹ́ já tẹ́wọ́ gbà ni ṣùgbọ́n tọ́ọ̀ bá ti ń fìlì pé ah, ó kéré òun mo ṣe nù rẹ̀ ṣe kíni aláṣẹ ètò ni mí sí òun tọ́lọ́run ọba tó dá mi Allah subhanahu wa ta'ala tó béèrè lọ́wọ́ mi tí ọmọ jẹ́ ọpẹ́ mi sọ́dọ̀ rẹ̀ báyá yálà àwọn àfikàrù tá a ṣe àwọn tá a ṣe níṣẹ́ ẹran tá a pa ni bá a ṣe mójútó àwọn aya wa ni bá a ṣe mójútó àwọn ọmọ wa ni tá a mọ̀ fìlì pé ìfẹ́ tá a pè ìbáwọn lò tá a báwọn lò ẹbí wa ará wa ó kéré sí bó ká mọ̀ báwọn lò a tó wá gbẹ̀mí sí pé ha a jẹ́ pé tí ìjọsìn yóò bá jàtẹ́wọ́ gbà bá a ṣe bá wọn lò lásìkò yẹn bá a ṣe ṣe bẹ́ẹ̀ náà àbí ọba tiẹ̀ níjẹ́ déédéé bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ kọ̀ntínú kí esun tó gbọ́dọ̀ dúró. kí ló fún wa ní tọ́ka ilé yìí òun náà ni wọ́n ní yàwó Aisha radiyallahu anha wọ́n bi anabi sallallahu alayhi wa sallam léèrè gẹ́bí imaamu eh, Ahmad bọ́sẹ̀ gbé jáde àtàfà wa Tirmidhi nù tíra hadith wọn wọ́n ní yàwó aisha bí anabi lè rí pé ayé ah, ọlọ́run allah subhanahu wa ta'ala tọ́lọ́run sọ́nà alukur'ani pé a ah, walladhina yukhtuna ma ataw wa qulubuhum wajilatun ah, ọ̀rọ̀ tọ́lọ́run bá ń sọ pé àwọn tó yẹ kó wọ́n ti sàwọn wọ́n ṣe wọ́n pé àwọn nǹkan kan pé sáwọn tó mutí tó jalè tó ṣe sinẹ́ni ọlọ́run sọ ní àbá anabi ni rọ o àwọn làwọn tí wọ́n ṣiṣẹ́ rí wọ́n ṣe sàárà wọ́n sọdún léyà wọ́n pẹran wọ́n rọ ẹbí pọ̀ wọ́n ṣe gbogbo àwọn ṣe ìjọsìn wọ́n kírun wọn déédéé gbogbo àwọn ṣètò ẹkún wọn ṣe pátá kí wọ́n pásítọ̀ ọdún nìkan là ń sọ ó ní tí wọ́n bá ṣàwọn ọṣẹ yẹn anytime tí wọ́n bá ṣe wọ́n kù lúùbù hún wọ́n jìlẹ̀ tùn ọkẹ́ wọn tún mọ gbọ̀n pípé ẹ̀rọ ọmọ bà wọ́n pé sọ́lọ́ ń gbà wọ́n sì mọ̀ pé annahum ila rabbihim raji'un suratul mu'minun ló fi wá jẹ́ pé lábẹ́ pọ́ǹtì méjì tá a mú wá pé àmì pẹ́sẹ́ jẹ́ àtẹ́wọ́gbà ọwá ní inú tí wọ́n mọ̀ ọ́ sí pẹ̀lú kọ́kẹ́ wọn gbọ̀ pé sọ́jà àtẹ́wọ́gbà yẹn ni pé ó ní wùlẹ́ ìka yusọ̀rì òun fil khairat gbogbo tí bá tún jẹ́sẹ̀ olóore lẹ́yìn ìgbà báyìí ni wọ́n mọ̀ sáré sí wọn ò ní fìkan lẹ̀ pé à ah, wàhálà tá a ti ṣe nu kínní iná ẹ̀ ti tó à ah, ọtọ́ dẹ̀ mí pẹ̀lú ògùn ọlọ́run kọ́sẹ́ mi wà dẹ̀ mí. torí pé akẹ́ ń jẹran nígbà tọdún bẹ àtìgbà tí ọ̀sọ́dún àwọn kẹ́ ọ̀jẹ́rì àfẹ́kẹ́ lọ́dún wọ́n sì ní bùkátà sí àwa ń wọṣọ tó wù wá kódà bí ọjọ́ ọdún nífẹ̀ẹ́ lòmíì ń bẹ́ nù ẹ̀dẹ́ èèyàn tó jẹ́ pé aṣọ ẹ̀ẹ̀kan tó bá aṣọ tuntun ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ náà ni aṣọ yẹn tó bá ti wọ̀ ọ́ kọ̀tọ́ wọ ọmọ padà kọ̀ ráyè àti mọ̀lọ́fọ́ táwa ti bá rú àwọn èèyàn bẹ́ẹ̀ pàdé àwọn kan ò sì rí wọ̀ ọlọ́run bá a ṣe dáadáa fún àwọn ẹrú ọlọ́run kan torí pé àwa tá à ń bẹ láwọn àwùjọ tá à ń bẹ yìí àwọn ń pààrọ̀ aṣọ à ń sakọ̀ àwọn kẹ́mbẹ́ tí wọn ò rí ọ̀tọ́ pé aṣọ tí wọ́n wọ̀ lásán làwọn míì fi ń wọ̀n wọ́n jáde kó nu Islam pé aṣọ ni wọ́n kẹ̀ fún wọn ẹlòmíì wọ́n ra búrẹ́dì fún pé ohun tí wọ́n jẹ àwa ti wá wọ̀ adásọ bóyá adá fáwọn èèyàn lẹ́yìn ìgbà tá a ti wò ó pé sásìkò yìí nìkan ló yẹ kí wọ́n wọṣọ kódà bá a bá ní titun báwa bá wò ó pa àmọ́ àwọn èèyàn àwọn tó mọ àwọn èèyàn ń bẹ táwọn nǹkan yìí sì ń dọ́dọ̀ wọn ọlọ́run bá aṣẹ́rú ọlọ́run kan ní ẹ̀sán dáadáa tó yẹ pé ohun tí wọ́n gbé kalẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ àyè ibi tó sì lọ ọ̀sánfààní tó pọ̀ bá a ṣe ń sọ iye àwọn tó ṣiṣẹ́ yẹn láwọn ibi tí wọ́n gbé e lọ wọ́n ti mọ̀ pé ah ìyá báyìí ń jẹ wá nílùú báyìí àwọn èèyàn sì ń ṣe báyìí báyìí wọ́n ń tara ẹ̀ fún fẹ́ǹsì tó jẹ́ pé torí wọ́n wọ̀ wọ́n ń tara ẹ̀ di ẹni tí ò ní fẹ́ lọ́rùn ọlọ́run kó bá a san àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ kó bá a san dáadáa ìpè wọn náà ń gbọ́ ó sì yọjú bá a ṣe ń sọ yìí lọ ìdásọ fáwọn èèyàn ìbẹnu sunna nabi sallallahu alayhi wa sallam àdìpá sọ fún wa sẹ́yìn náà kódà àwọn ọ̀tẹ̀rìn kan ń bẹ tó yẹ pé àwọn tọ́lọ̀ ńlá fi tan báyọ̀ owó rẹ̀ ké ni báyọ̀ báyàwó rẹ̀ sínú àwẹ̀ ni ó ṣe kíní kan ni wọ́n àìtí àmọ̀ mìsíkẹ́ ọ̀ fún àwọn tálíkà ló ń jẹ àbí kọ́ dasọ fún wọn tó ibi tó pàtàkì dé pé káwọn yóò rí wọn wọ̀ eléyìí bẹ́ẹ̀ ìtẹ̀láṣẹ Allah subhanahu wa ta'ala lè yìí lábẹ́ àyà pé wala tubtilu a'malakum kámá wàá bá àwọn sẹ́wà yìí jẹ́ tá a ti ṣe kámá jọ bàjẹ́ o ni pé kọ́dà kápẹ́ àwa ti ṣe gbogbo àwọn ìtẹ̀láṣẹ ọlọ́run yìí lóòótọ́ báwo ni ò ṣe ní bàjẹ́ tí Allah subhanahu wa ta'ala ń fowá lára ni pé nínú àwọn tí wọ́n bá ṣẹ́jẹ́ kódà èèyàn kírun ni ọgbà àwẹ̀ ni gbogbo sẹ́yìn ò téèyàn lè ṣe gbogbo yọ bàjẹ́ kódà bí yẹn bá kírun fún hundred years tó bá jẹ́ pé ó kọ̀ láti ó kú ló bá ṣiṣẹ́ yẹn irun rẹ̀ tó kí fọ́gọ́rùn kí ọdún ó bàjẹ́ ààwẹ̀ rẹ̀ tó gbà fọ́gọ́rùn kí ọdún ó bàjẹ́ ájì rẹ̀ tó ṣe kódà kọ́ ẹ̀kọ́ ọdún ní lọ yọ bàjẹ́ kódà ẹni tó ga jù nínú ẹ̀dá ọlọ́run dojúkọ tí ò tó tèmi ò tó tẹ́nìkan ò sì ní í tó látàná ẹnìkan ò tó lónìí ẹnìkan tó lọ́la ẹnìkan ò ní to ní tẹ̀láṣẹ ọlọ́run níjẹ́ lórí ire kódà àwọn tí ó gbà fún un náà kàkọ́ọ́lẹ̀ pé ẹni tó jẹ́ most influential person nínú ẹ̀dá ọlọ́run kóun náà ni Muhammad sallallahu alayhi wa sallam kódà ń gbà táwọn ọ̀tún ní rí tó dáadáa ó tún réètì sàábì ànẹ́bì ju ànẹ́bì Ìsá lọ ẹ̀kọ́ tó ti gbòdo tó pé tí ó ti sí Islam lára èèyàn yọ hàn pé ẹ̀kọ́ rẹ̀ kò ṣe kíni kò múnẹjá kò. kò múnẹjá kò. ìgbà tó wọn tọmọ ọtò gẹ pẹ̀lú ọtọ Abubakar ṣáájú anabi Isa pé alabubakar ní influence láyé ju anabi Isa lọ. sẹsàn pé Islam ni mo gbé nǹkan síbi tí tọba yẹ yóò fi kó wá sáyé rẹ kódà dísà anabi lọ sọ fún wa bẹ́ẹ̀ pé sọ kó wá sáyé ibi tọba fìtì ẹ gbogbo ẹ̀dá yóò pátá wọn tún lẹ́yìn àwọn nẹ́bí ọlọ́run ni lọ́jọ́ pé ulaika ma alladhina an'ama Allahu alayhim mina nabiyyin wasiddiqin àwọn first class citizen àwọn ẹ̀dá tọ́lọ́lájú inú àlìjẹ́nẹ̀ àwọn làwọn nẹ́bí ọlọ́run lẹ́yìn wọn ni gbogbo àwọn yòókù ó segin ni. wọn mọ tòsí. láàmọ tòsí. ẹni tó wá ga jù lọ́wọ́ wa dojúkọ kí wọ́n mọ wò kí báyọ̀ bẹ́mi ní sọ gómìnà mọ̀ ní mí pírẹsidẹ̀ntì mọ̀ ní mí èmi alága àdúgbò èmi baálé inú ilé èmi nìyálé inú ilé ìyálọ́jà ìyá ní kíní kan ọ̀gá kan youth leader ẹ̀ kíní kan leader òun yóò tó lè jẹ́ tó lè leader leader àti ẹ̀ òtọ́ ẹni tọ́lọ́run dojúkọ yìí wàhálà rẹ̀ ò sì tó tiẹ̀. sallallahu alayhi wa sallam ọlọ́run wa sọ fún pé wàhálà kọ́ di òhìyà ilayk ọlọ́run ní àti ránṣẹ́ sí ọ àti sọ fún àti ránṣẹ́ yọ sí ọ wa illa alladhina min qablik kódà kìí ṣe wọ nìkan tàbákẹ́ bóyá pẹ́tọ̀ àbáwọn tó kù náà wí ṣáájú abá nabi adam wí abá nuhu wí abá ibrahim wí abá isa wí gbogbo wọn pátákátá la bá wí kí la sọ fún wọn náà la fẹ́ sọ fún wọn náà pé la in asirọ́kítà tọ́ ọ bá fi mórogún pẹ̀lú èmi ọlọ́run bóyá nú ọ̀rọ̀ rẹ ó pe nǹkan ẹ̀mí lọ́lọ́run àbó ní tọ́lọ́run sí olóhùn lónìí àbó pé ló kọ èmi ọlọ́run àbó fi èmi ọlọ́run ròyìn rẹ̀ àbó gbéwọ̀ èmi ọlọ́run ọba fún la yakhbatanna amaluk ọlọ́run gbogbo sẹ́rẹ̀ pátápátá yóò bàjẹ́ wala takunanna minal khasirin kódà mi ta kéde mẹ́mẹ́ pé sọ sọ́ọ̀lì ọ̀tọ̀ ajẹ́kẹ́nu àwọn tí ó ṣòfò ọlọ́run wa nígbà tá a ní ọmọ ṣe ìyẹn pé wọ́n rogún yẹn o àti o ti mọ ta ní ọmọ ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀lì lọ́ọ̀à fáàbùd ọlọ́run ọba aláwọ̀ ni ọmọ ọjọ́sìn fún wọ̀kùn mina ṣáàkìrín nínú rẹ̀ ẹjọ́sìn ní àṣukúrù lọ́wà bó ṣe wá pé má yẹ fún alùlọ́ òbí àdáàbì kún in shakartum wa amantum wa kana Allahu shakiran alima ọlọ́wà ọ̀kẹ́nu rẹ̀ jọ́sìn tó tún mọ̀ ọ́ sí tí ọmọ jẹ́ pàbẹ́ pé fa'abud fa'abud tọ́lọ́run sọ fún ni pé wa kun mina shakirin tó ló gbóhun tá à ń ṣe pátápátá níjọ́sìn àáfi ń dúpẹ́ ni torí pé ẹni tó bá lo odidi ọjọ́ kan lọ́gbà tí wọ́n paasi oxygen fún pé tí fi mí tí ó sanwó rẹ̀ ó ti mọ iye rẹ̀ níbo làwa sanwó atẹ́gùn ọlọ́run tá à ń fà lọ́fẹ̀ẹ́ níbo là ń san sí afẹ́ ṣe gbọ̀nsẹ̀ níbo là ń san sí. à ń sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ níbo la fẹ́ san sí tó jẹ́ pé èyí tá a sọ wákàtí kan yìí tó jẹ́ pé network provider ló bá ṣe é fún wa ìyẹn ti jẹ gbèsè inú kó sọ fún wa pé your account balance is kíni is low is low ẹ wá já ọjọ́ tá a ti ń sọ ọ́ bọ̀ wá. ni pé ọlọ́run sọ fún àná ìkìtọ́ bẹ́ẹ̀ mórogún pẹ̀lú èmi ọlọ́run káwá gbé láti ibi ìjọsìn tá a parí tán yìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọ́n ní ọlọ́run èémú jẹ kò sì ní jẹrin báwa ní là ń jẹrin wa ṣùgbọ́n ìpayà ọlọ́run náà ẹ̀mí wa ìbẹ̀nu tọ́lọ́run bùkátà ọdún léyè ìṣẹ́bọ ó sì pẹ́ràn yẹn lábẹ́ háyà pé inna sọ̀láàtì irun sọ̀láàtì tí mo ń ṣe bọ̀ àti titọ́dún tí mo ṣe yìí wà nùsùkì àti pípẹ́ràn mi gígùnràn mi wà màháyà wà màmáàtì àti ààyè mi òkú mi ààyè mi bí ń ṣe lò lillahi rabbil alamin tọ́lọ́run ni ṣé àwọn oògùn tó ń bá bọ̀ ó ń dè tó ń pa ẹ̀jẹ̀ fún ọ̀sẹ̀ tó ń padìyẹ fún èyí tí wọ́n ṣẹ̀ láwọn ó ṣe fún ọ báyàwó tí ìṣe tí wọ́n fẹ́ mú ọ lọ bẹ̀ pé ayé ò ṣe é gbé lásán àrà gbé láyé lọ́dọ̀ ta ni bàbá ta ni ń tayé àwọn ẹni tí ó ṣe é fún ọ àtiwọ́ tó ṣe yẹn ń bolẹ̀ sanwó sí kẹtì ẹ̀ tó wá àwọn tẹ rò pé rà tẹ fẹ́ fi ra ayé lọ́wọ́ ọ̀tá níbo wọ́n pàtẹ rẹ̀ ẹ̀ńtọ́ dáyé ni mọ́ gbáyé lẹ́ni ọba wù lọ́wọ́ ìsì mọ́ gbà á lọ́wọ́ ẹni ọba wù kọ́dọ̀ kẹ́nu àwọn onímọ̀ǹgbà tó ń wo ayé títí títí ó ní ha ó ní ìtòrókè dúni ó ní ìtìlíkè dúni àṣàlẹ́àṣà ó ní kọ́ ayé lẹ́lẹ́mẹ́ta wàlítẹ́mísì sáwùjànsíwá kọ́ wáyàwó mi wọ́tọ̀ sọ ayé dìyàwó rẹ̀ ó ní iná sáwùjà tó sóhùn làtúbálì mani hàtàhà wọ́n tó pé kọ̀mọ́kọ̀ láyé àwọn kan ti lò lánàá àwọn kan ti lò lónìí tó pé gbogbo ẹni tó bá ti dé ó gbé ayé sí bí obìnrin eléyìí ọ̀fẹ́ eléyìí ọ̀fẹ́ eléyìí ọ̀fẹ́ eléyìí ọ̀fẹ́ ọ̀dà sí gbogbo wa náà kọ́ là ń fẹ́ ayé kọ̀mọ́kọ̀ ni tí ọba bọ́ lọ́wọ́ tiẹ̀ báyìí tẹ́lẹ̀ bá tọ́ ti hé ntún ń lò lọ ni sílẹ̀ ń lọ́wọ́ àtòrí ẹ̀ para rẹ̀ ọlọ́wọ́ aṣọ fún anabi torí ẹ̀ ní wá fi ní kó ọmọ pẹran fún nǹkan kan fọyá fóòsà fún kinní kan wọ́n tọ́ ọlọ́ọ̀ bá wọn ṣe tó wọn kàn fẹ́ sọdún gbá wọn fẹ́ sọdún àwo wọn náà rajá wọn fẹ́ sọdún kinní kan ọ̀rà gbò àbọ̀rẹ̀ ewúrẹ́ àwọn ní ọ̀rà pẹ́pẹ́yẹ wá wọn náà ṣe kinní kan wá ìsìláàmù rẹ ti bàjẹ́ torí pé ẹni tó lọ́lá jù ọ lọ tẹ́nìkan ọ lọ́lá tó anabi sọlá ọ àtàwọn anabi tó kọjá lọ́n sọ fún pé la in ashrokta la yakhbatanna amaluk lábẹ́ pé wàlá tóbi tìlú àmàlẹ́kùn inú àwọn tí wọ́n bá sẹ́jẹ́ ẹ̀yọ̀ lásẹ̀ débẹ̀ yìí lábẹ́ rẹ̀ bí àwọn nílẹ̀ wàkùdùrọ́tìhì pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú ìkúnwọ́ rẹ̀ insha allah lábẹ́ rẹ̀ náà láàmú tẹ̀síwájú pé wàlẹ́ àtúbìtì ìlú àmàlẹ́kùn àwọn sẹ́ta àṣẹ kámọ̀ fọwọ́ ara wa bàá jẹ́ ó túmọ̀ pé kámọ̀ ba oríire wa jẹ́ kámọ̀ sọ ọ́ dorí ibú láyé àti alkiyama. jazakumullahu khairan ọlọ́run bá ní san olùbánisọ̀rọ̀ ní ẹ̀san olóore akí gbogbo ẹ̀yin yẹn wa nílé náà síwájú sí àtúnrọ̀ ẹnìkọ̀ọ̀kan wa lákùn gbogbo àwa tí a bá fẹ́ pè ní sí ìbéèrè ni a fẹ́ kí a béèrè gbogbo àwa tí a bá ní ìmọ̀ràn bi'awnillahi ta'ala nọ́mbà wa tí ẹ ti mọ̀ tí a ti ń sọ tipẹ́tipẹ́ zero eight one eighty seven ninety nine sixty one eighty nine òun ni ká mọ pèsè lẹ́yìn ìgbà tí a bá kù ní stúdíò tán fún ìmọ̀ràn àbákíyèsí so ṣùgbọ́n àwa tá a bá ní ìbéèrè lórí ohun tá a sọ tí ò yé àbí ohun tá a gbọ́ nínú ẹ̀sìn wa tí ò clear sí wa oníkàmọ́ pẹ̀lú àkókò yìí sórí zero nine zero seventy seven seventy one eighteen eighty one naam waaleykum salaam wa rahmatulah orúkọ yín bí tẹ́ ti ń pè. ẹ ti ọmọ lọ́ra láti kì í ṣe. náà mi béèrè yín. Ah, nǹkan méjì tó ti pàtàkì tẹ bá sọ̀rọ̀ lé lórí lórí àlàáfíà ìyẹn nítorí àlàáfíà wọ̀nà tí wọn bá máa lò owó tí wọn bá máa lò. ṣé béèrè rẹ fẹ́ béèrè ń pa ni àbí ẹ fẹ́ sí taalik. naam jazakumullahu khairan pẹ̀lú àánú ọlọ́run ọba ní ọ̀túnla tí ṣe ọjọ́ sunday ọjọ́ kejìlélógún oṣù kẹjọ ọdún tí a wà yìí ní ìlú òkè o bẹ́ẹ̀ ni olùmọ̀ wa Dr. Sharafudin Rọ́jí Gbádébọ̀ tí wọ́n ń wá bá wa ní àlejò ní ìlú náà ní aago mẹ́wàá àárọ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ náà yóò bẹ̀rẹ̀ náà. Aleykum salaam wa rahmatulahi àwọn fúlàní tí wọ́n lọ sọ́ńdé yẹn. ǹjẹ́ ó lẹ́tọ̀ tó ká máa sọ pé kọ́lá ìlà àwọ̀ jí wọn. kọ̀lẹ́tọ̀ kọ̀lẹ́tọ̀ kọ̀lẹ́tọ̀ sọ kọ̀lẹ́tọ̀ ẹni tó bá dé tó bá jẹ́ ní tó lẹ́kọ̀ọ́ lálàjì tó lọ tó bá dé pẹ̀lú kódà tí ó ṣe pé òun lọ ń dé sí àlọ́wọ́ mọ́sáàsì lọ́yẹ̀ kọ́kọ́ ṣe kínni kọ́kọ́ dé sí àlọ́sí ájì àlọ́sí ájì ìrìn àjò táyé bá gbà wá nu súnà ní pé mọ́sáàsì làdé sí àsìnẹ́fìlà pé a tún wọ ìlú yìí padà so bẹ́lẹ̀ ṣe jẹ́ ní ẹ̀sìn wọ́n kásẹ̀ wàá mọ́jọ́ sí àwa ò rí kà kò sì dáa bídà نعم السلام عليكم وعليكم السلام ورحمه الله من يأتي ومن رأي من دون كل كذا كأيتي قط يا مملنو ẹ̀yin rajali arinurode ni a kò tiẹ̀ mọ̀ pé àwa kọ́ ni kì fóònù tá lò lọ́wọ́ wa lọ́wọ́ so ìbéèrè la sì fẹ́ kọ́mọ́ mọ́ jẹ́ta àdìk nam. hello. naam. ìrọ̀kílẹ̀ àgbẹ̀ tí mo wí mo ní báwo láti máa sọ̀rọ̀ àlẹ́àfẹ́ àtúntò àti wà láyé àtúntò ìṣèlú méjèèjì wọ́n burú púpọ̀. a ti tírìtì ọ̀rọ̀ àláfíà rí tẹ́yìn náà sì gbọ́ kódà tẹ́yìn so ní pé báwo láti sọ àlàáfíà wa kódà sọ àwọn tó jẹ́ aráalé alámọ̀dí báwọn ṣe kírun tí wọn fi ní kó wọná so kábàyà kẹ́ mọ́ tún àwọn lẹ́kítọ̀ yẹn kẹ́ tún gbọ́ àbí bèrè tẹ́ bá ní lórí rẹ̀ lẹ́yìn ìgbà ẹ̀ mọ̀ pé wá sórí rẹ̀ lórí personal line wa. naam lẹ́kítọ̀ ní ìlú òkè o eléyìí tí olùmọ̀ wa láti ìlú ògbómọ̀ṣọ́ dr sharafudin rọjígbádébọ̀ wọ́n ń bọ̀ wá sí ìlú òkè o ní ọ̀túnla tí í ṣe ọjọ́ kejìdínlógún oṣù kẹjọ ọdún àwọn olóyìnbó tí a wà nínú rẹ̀ yìí ní òwáyé bẹ̀hónìláì tààlà ní aago mẹ́wàá òwúrọ̀ ni ó àwa tí a sì ń pè wọlé náà à ń kí ẹnì kọ̀ọ̀kan wa nígbà tí ìpè sì tún ti ń wọlé ní. aleykum salaam ẹ naam ìbéèrè tèmi lọ báyìí pé bóyá bẹ́ẹ̀ bá wà ní orí mi wọ́n wá ka àwọn kan lẹ́yìn pé orúkọ ẹlẹ́ẹ̀kejì tàbí tẹ́ ẹ bá wà níbi ilé ìgbésẹ̀ aṣọ tí ẹnì kan ti àgbàlá tó fún alábì ó yẹ kéèyàn dáhùn ní ilé ìgbọ̀nsẹ̀. naam alákọ̀ọ́kọ́ títí orí sọ́láàt ọlẹ́tọ̀ àlèsí kébí àfàwà Ibn Qayyim kọ́yìn inú Jala'ul Afham wọn ni àlèsí sallallahu alaihi wasallam ṣùgbọ́n àbọ̀dọ̀ sí jákè tọ́jú pé wọ́n bá tẹ̀ tẹ́lẹ̀ sallallahu alaihi wasallam lórí irun la ìyẹn gbọ́dọ̀ lu ẹ̀kọ́ ó ṣe jẹ́ẹ́jẹ́ débi pé ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gan kò ní ṣe kíni kò ní gbọ́ eléyìí lọ́dọ́gba nọ́ọ̀rọ̀ àwọn onímọ̀ tó bá pé lórí sọ́láàtì láwà tó bá jẹ́ pé ilé ẹ̀gbin ni àní wì tògbà tọ́ra yẹn wọ́n sọ pé àṣàlátù nìkan ohun tó kọ́ra ẹlòmíì okun tó fi lọ lájà lọ kúránì lọ ni pé kò síbi tá a lè ka ohun ṣùgbọ́n tá a lè ṣe irọ́ àwọn òríru rẹ̀ lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam torí pé okò aláwọ̀ tó ọmọ ọ̀dá nílé ẹ̀gbin yẹn ìwọ ni kọ̀lẹ́tọ̀ ń bẹ̀ wọ́n ní tọ́ba tiẹ̀ pa kún tá a lè ṣe nígbà tọ́ba jáde tọ́ba rántí kò ṣe sallallahu alaihi wasallam àbí bó ṣe nígbà pé ẹsẹ̀ ní ọ̀ọ́sọ̀tà so ọ̀ọ́fẹ̀ mi O fi ṣe é fànẹ́bì bí lè ṣe jẹ́ ti ilé ìgbọ̀nsẹ̀ nìyẹn. jazakumullahu khairan ni ẹ dákun ustaz ẹ bá ní yẹnẹnẹ rẹ a gbọ́ pé nínú ilé ẹ̀gbin bí wọ́n ṣe béèrè kódà kí èèyàn máa sọ̀rọ̀ ńbẹ̀ bákan náà gbàmí èèyàn máa lọ tí wọ́n ń tọ̀ ní ẹ̀gbẹ́ bíi igbó àbí bíi ara ilé kan tó bíi títí rìn lọ́lẹ́bàá ọ̀nà ṣé tí ó lò fún létọ̀ yẹn náà ni ó lò fún ibi tó wà òun náà nígbà yìí. n tó bá ní í ṣe pẹ̀lú afkaru nígbà tó bá jẹ́ pé àwa tó ká sallallahu sallam tánibí ń ṣe anabi ń ẹnìkan wa ń sálámà sí ànábì ànábì ọ̀wá dá lóhùn títí tànábì fi parí ẹ̀yọ́ rẹ̀ ẹ̀yọ́ rẹ̀ kódà nínú àkọọ́lẹ̀ mi wọn lànàbì sẹ̀ ṣe tàyámùmù kọ́yìn tí àfa àwọn abáyá ṣe kàlùbá nínú tíra kan pé itú fi ń júwe pé ànábì fẹ́ mọ́ dá kọ́ lọ́ọ̀ nígbà tó bá wà ní mímọ́ bàlá níbi wàá tó sẹ̀ dá lóhùn pé kò sí ohun tó dé mi lọ́wọ́ tí n fi dọ́ lóhùn ju pé kí ni ìfẹ́ dá kọ́ lọ́hùn ní pẹ̀lú àìmọ́ra tàbá kọ́ bá àjẹlẹ́gbẹ̀ẹ́ gbó la wà tó bá jẹ́ pé ohun tó ní í ṣe pẹ̀lú ọkọ̀ ni ṣùgbọ́n tó bá jẹ́ pé nǹkan kan ní ń ṣẹlẹ̀ tá a fẹ́ pèèyàn torí pé tinú ilé ẹ̀gbìn yẹn náà pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ ńbẹ kò sáàdì sọ wá lórí ẹ̀ ní pàtó báyẹn torí pé yàwó Aisha tànẹ́bí wọn táwọn bá jọ ń wọ ẹnu léwẹ̀ pẹ̀lú ànẹ́bí mọ sọ fáwọn ẹnu léwẹ̀ pé sẹ́mi kù fún mi táwọn jọ mọ sọ bẹ́ẹ̀ fáwọn ṣùgbọ́n kì í ṣe pé akẹ́ wá pé mo fẹ́ báyẹn ṣe fàájì kọ́lọ̀ gbáko ti sẹ́nu ọ̀nà yọ mọ sọ̀rọ̀ lẹ́nu ọ̀nà léwẹ̀ ìwọ mọ fún ní lẹ́sẹ̀ mọ ṣe fàájì rọ pẹ̀lú àánú Ọlọ́run wọ́n tún ní kí a rán ara wa létí nípa wáàsí èyí tí ó wáyé ní ìlú òkèò tí olùmọ̀wá sharafdin rọ́jí gbádébọ̀ láti ìlú ògbómọ̀ṣọ́ tí wọ́n ń bọ̀ wá kí ọlọ́run kí ó ṣe nírọ̀rùn ní ọ̀túnla gbogbo àwa tí àárọ̀ ní oúnjẹ ẹni aago mẹ́wàá gbogbo àwa tí a bá ní ìbéèrè ká sì mọ̀ láyìn wa tí a sọ zero eight one eighty seven ninety nine sixty one eighty nine títí ọjọ́ mẹ́jọ tí ọlọ́run bá tún kádàrà pé à ń bẹ lórí ilẹ̀ alayi subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu